udan wa bushra akínyìn kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pe àkọlé rẹ̀ ní udan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan òjọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، لوني أسأل إفرا ونقى الاستحاضة الاستحاضة هو الدم الخارج من عرق لا من الرحم ولا بسبب الولادة إذا كان من tó لا تراسا كيسي لا sàn بلوت من látara òbí سجد سنجاد máa ń ó di kúkúrú a lè túmọ̀ rẹ̀ léde yorùbá sí ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin látàrí pé àárẹ̀ ló bì í ẹ̀jẹ̀ yìí òun máa jáde kì í ṣe pé lásìkò tó bẹ̀rẹ̀ máa rí nǹkan oṣù sí tó bá jáde ó jáde náà nù ọlọ́run ni ó kò tó bákan náà kì í ṣe pé ẹ̀jẹ̀ yìí jáde nítorí pé obìnrin bímọ rárá òun lásìkò tó fi lè dúró àbíkọ́ lọ́wọ́ sọ pé tó bá eléyìí ni alistihara islam ti wáyé báyìí kó lè bá a ma òfin ńlá ni tọ́tọ̀dọ̀ ọba ńlá wa fún àwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n máa sin lọ́n lọ́nà tọ́lọ́ ọba fẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé ma taraka islam waridan wala sharidan illa bayyana kò sí nǹkan kan tó ẹ̀ pọ́n mi yàn bùkátà ó kéré ní àbó tóbi àfi kó jẹ́ islam sàlàyé rẹ̀ alima dhalika man alima wa jahila dhalika man jahila ẹni tẹ́lẹ̀ yìí ó yé wọn ẹni tí ó sì yé àwọn aláìmọ̀ kan bẹ fún. torí ẹ èmi pẹ̀lú rẹ ìpèníjà ńlá lélẹ́yìí jẹ fún gbogbo wa pé ká gbìyànjú láti wá àmàlẹ́ pẹ̀sìn wa nítorí pé gbogbo tó ń gbà láàyè rẹ ibà tó bá yẹ lẹ́sìn Islam kò síbi tó ti lè rí atuntun sọ àní kò síbi tó ti lè rí ẹni tó bá sì láwọn náà ní irú rẹ kọsá o ẹni tó bá lákọọlẹ irú rẹ wà lọ́dọ̀ àwọn kó járe a èmi dúpẹ́ fọlọ tọlọmọ ṣe mí ní mùsùlùmí ìwọ ńkọ́ torí ẹ àǹfààní kọ́ wá jẹ́ mùsùlùmí èyí kọ́ kọ́ máa sọ pé dúpẹ́ fọ́nà lásán kọ́ ọ máa tẹ̀ntọ́ ọmọ nínú ẹ̀sìn Islam sí wa kọ́ ọ máa tẹ́tí gbọ́ kó sì máa tẹ̀lé èyí ká máa jánu ká máa fánu lórí èyí máa dọ́pọ̀lọpọ̀ láàmú àwọn èèyàn ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́ wọ́n ń gbìyànjú láti tẹ̀lé wọ́n ń gbìyànjú láti fi ṣe wa ìwọ́ wa kagidi hari wọ́n máa pé kí lẹ́ ń gbọ́ ṣé ìsìláàmù wọn wàá yí padà sásìkò òdìrákà mẹ́jọ ni àbí wọ́n wàá yí àkókò sọ láti padà ni òun ní nǹkan kan gbọ́n tiẹ̀ o iná rẹ̀ ń bọ̀ ká ń bọ̀ ká ń bẹ lára rẹ̀ àyìnbá ká tó ń gbé ká ń bẹ lára rẹ̀ ọ̀hún wo díngì àìwo díngì ò jẹ́ ọ̀dà mọ́ ọ lẹ̀ mọ́ lójú ni pé kí ni aláìlọ́lọ́run sí ń bẹ lójú rẹ̀ ìwọ ọba lọ́rùn sí òní wá mà nípa bó ṣe sìn torí pé mímà nípa bá ṣe sìn náà òun náà ní síwájú tẹ̀rù ọlọ́run fi sìn náà bọ́lá ọba ti ṣe fẹ́ torí délé àwọn àlàyé wọ̀nyí kò síbi tó ti lé ní tí ì bá ṣe náà Islam ó sì máa fi hàn wá náà èyí tẹ mùsùlùmí gbígbé hàn ọlọ́run máa jẹ́ ọjọ́ pé mo ti sin nọ́mbà mu ọlọ́run máa jẹ́ ọjọ́ pé mo ti sin nọ́mbà mu òun ti ládùúgbò àná ṣùgbọ́n ti dájú pé o ti sin nọ́mbà mu tẹ́lẹ̀ náà o ti sin nọ́mbà mu sòtí ti sin nọ́mbà mu téèyàn ti kù yẹn lọ́rùn láti tètè mú nọ́mbà dá ọlọ́run má nọ́mbà à ń ka ọ̀rọ̀ lọ à ń kọ̀rọ̀ ànábì à ń sọ pé ànábì sọ báyìí ọlọ́run sọ báyìí ẹ kí ló ń tún wá tó fi wá mọ̀ pé ìsìláàmù lọ́nà ọlọ́run dákun ṣé ní ìrọ̀rùn fún gbogbo ẹni tí ń tẹ́tí wọ́rọ̀ yìí tí ò tí ì jẹ́ mùsùlùmí kó nà ọgbà ìsìláàmù nítorí pé inú ìsìláàmù lóríire wà inú ìsìláàmù lóríire wà èyí ṣe pé nítorí pé rọmọbáwọn dé láàmú àtẹ́tí bọ́rọ̀ lọ tí rọmọbáwọn bá lọ tán á pa àgbọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ hudan wa bushra ètò kan ní tó ṣe pé máa wá ní gbogbo ọgbà rọmọbáwọn bẹ àbí òsì rọmọbáwọn ó máa wáyé lójoojúmọ́ láwọn ọjọ́ tẹ́lẹ̀ síwájú kí rọmọdán tó dé sáàgó mẹ́sàn-án alẹ́ sáàgó mẹ́sàn-án àbọ̀ alẹ́ lórí ìkànnì tá a wà yìí náà tí rọmọdán bá sì dé yóò di ojoojúmọ́ torí bá a ti mọ̀ pé nínú eh, ọmọ ìdí tó fi dojoojúmọ́ nínú rọmọdán ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ẹ̀mí wọn lé títọ́ lọ́ntẹ́lẹ̀ tí wọn fẹ́ gbọ́ tọ́lọ́ tẹ́lẹ̀ tó yẹ kí wọ́n ti ya tí wọ́n yà mọ́ra wọn lọ́wọ́ tẹ́lẹ̀ oníkálukú ti rọ̀wọ̀ kálukú fẹ́ gbọ́ tọ́lọ́ ní ìdínà tó fi dojoojúmọ́ tó bá yàtọ̀ bá tiẹ̀ gbọ́ ní ìsìn lójoojúmọ́ ara rẹ̀ ó rọ̀ láti máa tẹ́tí gbọ́ lásìkò tí ó tún máa wáyé lẹ́yìn Ramadan ọlọ́run bá kó sí ọrùn fún gbogbo wa. kí ni ìyàtọ̀ tó ń bẹ hayo àti alistihara mo rò sẹ́yìn màmá màmá àtẹ̀yìn bàbá bàbá táyìn tẹ́tí gbọ́ mi ẹ̀yin náà ti máa ti hayo òun náà ní ti à ń pè ní nǹkan oṣù tá à ń pè ní nǹkan oṣù òun náà la pè ní ẹ̀jẹ̀ àárẹ̀ tó ń jáde lára obìnrin òun náà ní pé ẹ rí nǹkan sùn tiẹ̀ ẹ̀jẹ̀ kan tó máa ń jáde láti inú ìsàlẹ̀sàlẹ̀ àpò bí láti inú ìsàlẹ̀ àpò bí ìyẹn ẹ̀jẹ̀ nǹkan sùn ti máa ń wá ẹ̀jẹ̀ nǹkan sùn tí à ń sọ sọ̀rọ̀ rẹ̀ yìí so ó máa ń ki ó máa ń ki ní pípọ́n ní pupa rẹ̀ tó pupa yóò pupa yóò pupa ki bí àná wọn wò wọn wọn pé ah ó ó ó tó dúdú yóò pupa ki yóò wá dàbí ìgbà tó tó dúdú ẹ̀jẹ̀ yẹn máa kì òórùn rẹ̀ sì máa ń burúkú ó máa ń burúkú torí ẹ̀ ẹ̀jẹ̀ yẹn sì bì àmọ́ yóò kì eléyìí ní nǹkan oṣù torí ọ̀pọ̀lọpọ̀ náà obìnrin náà látàrí àlàyé ẹ̀sà kéèsì nǹkan yẹn máa rí kò kó gbé nǹkan táwọn yóò ti fọ sálàyé tí ti sọ mú o à ọlọ́mọdé ò sera rẹ tó ń gbébi tó torí ẹ̀ ẹ̀jẹ̀ ń kó sunu al-istihada òun náà ni ẹ̀jẹ̀ tá a pè ní ẹ̀jẹ̀ àárẹ̀ bóòlù wọn rí náà rí ẹ̀jẹ̀ kan ní tó máa ń jáde látara tán ìsà tí ẹ̀jẹ̀ nǹkan sùn tóun ti ń jáde ń tiẹ̀ ìsàlẹ̀sàlẹ̀ àkòbí ló ń wà ṣùgbọ́n ìsà tí ẹ̀jẹ̀ ń bá jáde ń tiẹ̀ nítòsítòsí ló ń wà nínú àkòbí nítòsítòsí ló ń wà nínú àkòbí gbogbo ọ̀kọ̀ọ̀kan ló ló kọ tiẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan mi àlè sọ nítorí pé ọmọ bàjẹ́ pé akàwọn kẹlòmí ọmọ kọjá tó gbogbo dáhùn sọ tiẹ̀ wá níyẹ mọ́ yọ́ dàbí wọn lójú. kí ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ alẹ́sìháwọ̀ kọ́lọ̀ tiẹ̀ pupa ni pupa tẹ́rẹ́ ẹ̀jẹ̀ tó tẹ́rẹ́ lò ó sì pupa kì í rùn ọrùn burúkú rú ètí nǹkan sùn máa rùn òun sì máa dì nígbà tó bá jáde yóò dì tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ olùkọ́ ti rí nǹkan kan mú nínú rẹ̀ ní ó kéré jù bí ẹ̀jẹ̀ nǹkan sùn òun máa ń kì òun rẹ̀ ó sì máa ń bàjẹ́ ìsèhábà ńkọ́ òun ẹ̀jẹ̀ tẹ́rẹ̀ kéèkì àmàmàjì lẹ́yìn ìgbà tó bá jáde òórùn tiẹ̀ kò sí lóòórùn burúkú bí nǹkan sùn báwo lẹni tí ìsèhábà ẹ̀jẹ̀ ara ń jáde lára rẹ̀ báwo ni ó ti ṣe máa wẹ̀ so bó wọn ti ṣe ni wípé ìgbà tí nǹkan sùn rẹ̀ bá dá yọ wẹ̀ ìgbà tí nǹkan sùn rẹ̀ bá ṣùgbọ́n yóò máa sálù àlá fún gbogbo sọ láti jọba ṣe yóò máa ṣe àlù àlá lọ́tún ọ̀tún fún gbogbo sọ láti jọba ṣe yóò sì mú yóò mú nǹkan yóò fi dégbò abẹ́rẹ́ tó fi ní fún ẹ̀jẹ̀ láǹfààní àti máa jáde láti máa jáde síta dọ̀tí ara rẹ̀ bẹ́ẹ̀ kíta ni ó lò ní bẹ́ẹ̀ òtútù kan ni ó lò ní àbí nǹkan míì tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe. àwọn ẹni tí ẹ̀jẹ̀ àárẹ̀ wá ń jáde lára wọn a lè fún wọn sórí ìṣọ̀nà mẹ́rin ẹni àkọ́kọ́ òun náà lẹni tó ṣe é pé ọmọ iye ìgbà tó ń fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀jẹ̀ rẹ̀ yìí bẹ̀rẹ̀ sí ní jáde láàrọ̀ ó ti máa péjọ mẹ́ta náà ní nǹkan oṣù fi máa wá fún nǹkan mẹ́rin ìjọ mẹ́rin ló fi máa wá fún ìjọ márùn ló fi máa wá fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin tó ti dá àmà bẹ́ẹ̀ wípé iye ìgbà báyìí ní nǹkan oṣù fi máa wá fún òun tiẹ̀ yóò ṣàkíyèsí àsìkò tọ́jọ́ mẹ́rin mẹ́ta àbí márùn àbí mẹ́fà àbí méje yẹn máa jẹ́ yóò wá jókòó iye nǹkan ọjọ́ yóò jókòó iye nǹkan ọjọ́ láì ṣe sọ́láàtì yóò jókòó iye nǹkan ọjọ́ láì gba rọmọbọ́n tó bá dé kó sùn rọmọbọ́n ni lẹ́yìn rẹ̀ ni ọ̀wà wẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ní sísọ láti lẹ́yìn rẹ̀ ìtumọ̀ ń tà sọnù pé ẹni tí ẹ̀jẹ̀ àárẹ̀ ń jáde lára rẹ̀ tí mo sọ síwájú lẹ́ẹ̀kan wípé yóò wẹ̀ ìwẹ̀ ẹyọkan lẹ́yìn ìgbà tí nǹkan oṣù tiẹ̀ bá tán òun ẹ̀jẹ̀ ń jáde lára rẹ̀ gbogbo àbúrò ní ìṣòro àmọ́ nǹkan oṣù ìbọn dáyé ọjọ́ tó máa fi sin nǹkan tó bá ti ka yọ ọjọ́ tó bá ti pé yọ wẹ̀ tó bá ti ka yọ ọjọ́ tó bá ti pé yọ wẹ̀ lẹ́yìn rẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀lá tó oríṣi kejì òun náà lẹni tó fi pé kọ́ mọ iye ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ náà kọ́ mà wọ́n bá dé ọdẹ náà nígbà bá ti dé òun lọ́mà ìwọ àwọn obìnrin púpọ̀ nù ọlọ́run akádàrà pé kẹ́jẹ́ àárẹ̀ ọmọ jáde lára rẹ̀ òun ò dúró mọ́ irú eléyìí yóò jókòó ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje torí ìtọ́wọ́ pọ̀ jù nínú ọjọ́ táwọn obìnrin fi máa ń ṣe nǹkan oṣù náà lọ́jọ́ mẹ́fà àbọ̀jọ́ méje yóò jókòó lẹ́yìn ìgbà tí ọjọ́ mẹ́fà àbí méje bá pé òun náà wẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́lá. oríṣi kẹta òun náà lóbìnrin tó ṣe é pé kò tiẹ̀ tí ì ní ọjọ́ kan pàtó tóun máa fi ṣe nǹkan oṣù torí pé ségesège ni nǹkan oṣù rẹ̀ ṣe ṣáàzù kó tó di pé jà rẹ̀ ìdè ìgbà mi ò lè wájọ́ kan ó lè wájọ́ mẹ́ta ìgbà mi ò lóṣù mi ó lè wájọ́ mẹ́rin ìgbà mi ò irú eléyìí báyìí ṣùgbọ́n tó ń ti yí pé kò tí ì mọjọ́ ìjọ́ mélòó pàtó mò ń fi rí nǹkan oṣù lóṣù ó lè mọ ìyàtọ̀ ó máa ń mọ ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ yẹn síra wọn pé ah ẹ̀jẹ̀ eléyìí ò òórùn tiẹ̀ yàtọ̀ eléyìí ò lóòórùn ò eh, eléyìí kí o eléyìí ò kí o ah tó bá ti lè mọ ìyàtọ̀ láàrin rẹ̀ yọ́n máa sọ ẹ̀jẹ̀ tí ń jáde lára o tó bá ti rí ẹ̀jẹ̀ tó kí o eléyìí tó pọ́n kí o tó bá ti di pé ẹ̀jẹ̀ yìí bá tán á di pẹ́jẹ tẹ́rẹ́ lọ́tẹ̀lé à ah, yọ wẹ̀ tó bá ti wẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní sílọ̀. oríṣi kẹrin oní ẹ̀rọ̀bìnrin tó ṣe é pé kò ní ọjọ́ kan pàtó tóbi lè sọ pé lòun fi ń rí nǹkan oṣù kò tiẹ̀ tún dá mà kò dá kan mà kò dá mà èwo lè wo ẹ̀jẹ̀ káwọn gbogbo ẹ̀ irú àwọn wọ̀nyí yóò jókòó jọ mẹ́fà síjọ́ méje lẹ́yìn rẹ̀ ni ọ wẹ̀ yóò máa wá sí lọ́n lẹ́yìn rẹ̀ irú àwọn eléyìí wọ́n kò wọ́n ní mọ́bótádà mọ̀gbẹ́tẹ́dẹ́ ẹni tó ṣe bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù tọ́ eléyìí jẹ́ báwọn obìnrin bí wọ́n ti ṣe máa dára wọn mà nígbà tí istihaba bá mú wa. ìgbà míì istihaba tẹ́ rí yẹn kéékèèké sàdédé wá lásán kéé sàdédé wá lásán gẹ́gẹ́ bí òwe haúsá tó ní ruwa báyà àmì banza wọ́n ló mi sàdédé kan ìgbà míì àfọwọ́fà ni àfọwọ́fà ló máa ń bí ẹ̀jẹ̀ rẹ̀ bí à ń lọ lóògùn oríṣiríṣi ìfẹ́ lóyún ìfẹ́ lóyún ìfẹ́ lóyún oyún ti tètè wájú wá kíní ká lóògùn kó yán ọmọdù nígbà tó bá lóògùn kó yán ọmọdù so ó ní àwọn side effect ìgbà táwọn side effect yẹn bá dé yọ̀yọ̀ lẹ́nu so ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kan lè máa jáde anyhow without any cause so ọmọ wa wá ọmọ wa ọmọ wa yóò sùn wọn náà ìwọ bó sùn rà sọ ẹ̀jẹ̀ yẹn náà ẹ̀sẹ̀ hàn bọ̀ lálẹ́ pe ẹ̀jẹ̀ àfọwọ́fà gbọ́dọ̀ fọwọ́fà nígbà tó dé tán ọwọ́ aṣọ́ra ilé oṣooṣù kù wọn náà ló sì ń lo oògùn tọ̀dàdù torí ẹ̀ ẹ̀yàn tẹ́ máa fún wọn lóògùn family planning ẹ máa ṣàlàyé fún wọn ní tó lè bí o ẹ má jàǹbá àwọn èèyàn tẹ́ ẹ máa ti ń ṣàlàyé fún wọn wọn ò ní máa wá bá yín gbọ̀ báyà pé gbogbo ẹnu ṣàlàyé ẹnu náà wọn máa fi ṣàlàyé àǹfààní rẹ ní o aburú rẹ ní o. wọ́n tẹ lọ́rùn kọ́ gbà yóò bá tẹ lọ́rùn kó filẹ̀ àti papa ní islam ọ̀gbà kẹ máa lóògùn kan wọ ebi bíbí tiẹ̀ bí ẹ lọ́mọ tòṣù wá pé ọ̀fẹ́ fòpin bíbí ti tú ọba ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ kíni ọ iye tí tiẹ̀ náà bí bàbá rẹ náà ti wájú pé wọn ti pa wọn náà kó tó dé bóyá ni wọn náà bá sí ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí mọ́kọ́ má ṣàfọwọ́ fà ó torí àfọwọ́fà náà ló bí ẹ̀jẹ̀ ṣe hàn bọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó máa wá sáré káyé níṣẹ́ ń lọ sọ́dọ̀ àwọn alágbo ní ọ̀nà pààrọ̀ hospital orí pẹ́jì ọ̀sájú wọn gbádùn láti ìgbà títí mi ń jáde kò tún ní lè jáde mọ́ ọlọ́run bá kọ́dà fún kọ́ sànù wa obìnrin kan ọ̀sọ̀ bí ìgbà tó lóyún ṣùgbọ́n oyún yìí báyìí ó sì ń bẹ lómi gbọ́lọ́gbọ́lọ́ sẹ́nu kí nù àdìsí Abdullahi bin Mas'ud radiyallahu anhu ah, àwọn àlàyé ńláńláńláńláńlá ẹ̀sìn Islam yìí ṣe fún wa adúpẹ́ fọlọ́ bá a bá ní ahọ́n ní gbogbo òhò tí ń bẹ lára wa táǹtì gbogbo ẹ̀ dúpẹ́ fọlọ́ á pé àti ìdúpẹ́ fọlọ́ tó lórí ìdẹ̀ra Islam tó ṣe fún wa adúpẹ́ fọlọ́. nínú hadith Abdullahi bin Mas'ud radiyallahu anhu Ànábì sallallahu alaihi àrùn t'i kọ́kọ́ fi ogójì ọjọ kan pẹ̀ omi gbọ́lọ́gbọ́lọ́ la ogójì ọjọ́ lẹ́yìn rẹ̀ omi gbọ́lọ́gbọ́lọ́ yóò tún yí padà yóò di ẹ̀jẹ̀ didi fún ogójì ọjọ́ mi didi yìí náà tún yí padà yóò di báyìí pé ẹran tí ò léegun nù bàbá a fi kógójì tá ta fi kógójì ó di ọgọ́fà ọgọ́fà yìí òun náà ló túmọ̀ sí oṣù mẹ́rin tó kélé ìgbà wa ẹ wá tẹ́tí obìnrin kan bí máa ṣùgbọ́n àtọ̀ ló bí ó bí àtọ̀ ìyẹn ni pé láàrin ogójì ọjọ́ àkọ́kọ́ ìní ẹnití ń bẹ nù rẹ̀ jábọ́ àtọ̀ tó bí yìí báyìí ẹ̀jẹ̀ wá ń dà ẹ̀jẹ̀ tó ń dà yìí à ní pè ní hayed à sì ní pè ní nifas ìdí tá a fi pè ní hayed òun náà ni pé kì í fi ẹ̀jẹ̀ eléyìí tó jáde láti ìsàlẹ̀sàlẹ̀ àpò bíi látara aṣọ tó wà ní ìsàlẹ̀sàlẹ̀ àpòbí eléyìí ẹ̀jẹ̀ tani tó jáde nítorí ikú mi gbọ́lọ́gbọ́lọ́ ṣubú dànù lára obìnrin yìí báyìí kìí sì ṣe nìfẹ́ nítorí kìí sọmọlábí kìí sọmọlábí lẹ̀jẹ̀ fi ń jáde tọ́ tọ́ba wá ṣẹlẹ̀ wípé obìnrin yìí ń kọ́ ó bí ẹ̀jẹ̀ dídì ó bí ẹ̀jẹ̀ dídì ìyẹn ni pé láàrin ogójì ọjọ́ kejì ẹ̀jẹ̀ dídì ló bí òun náà kìí ṣe fúlù kì í ṣe nífà torí pé kì í sọmọ la bí kì í sì ṣẹ̀jẹ̀ tí ń jáde látara aṣọ tó wà ní sàlẹ̀sàlẹ̀ àpò òbí. tọ́lọ́ wa jẹ́ pé ọmọ la bí ńkọ́ lẹ́yìn ìgbà tí oyún yìí ti kóṣù mẹ́rin ìgbà ọmọ jábọ́ ọmọ tó jábọ́ yìí àwa wò a rí i pé ẹ̀mí ti pé sára rẹ̀ tàbí ẹ̀mí ò tí ì wọ́n ti fẹ́mi sí lára àbí wọ́n ti fẹ́mi sí lára tó kánà bí sọ̀rọ̀ láàrin sọ́nà sọ́kọ́ lóṣù mẹ́rin wọ́n rán mọ̀lẹ́kà sí ọ́ fẹ́mi sí lára ẹ̀dá rẹ ti pé ọmọ lórí ọmọ lọ́wọ́ ọmọ lẹ́sẹ̀ tó ọmọ yìí báyìí jábọ́ ọmọ tó jábọ́ yìí báyìí á pè ní nífàsì ẹ̀jẹ̀ tí ń jáde lẹ́yìn rẹ̀ nífàsì ni ìdájọ́ tá a ti sọ nípa nífàsì tẹ́lẹ̀ o igbó lè tó ogójì ọjọ́ kó tó dá àbí ó lè tó eh, wọ́n ti pè ọgọ́ta ọjọ́ kó tó di pọ́ dá òun náà yọ zẹ̀ǹtà lò lórí eléyìí torí pé ọmọ sọ́jà bọ́ ń kọ́ ó ti pé lẹ́dà ó ti pé lẹ́dà eléyìí túmọ̀ sí wípé tó bá wá dé pé ẹ̀jẹ̀ lọ́kàn jáde lára obìnrin ṣáájú kẹ́dọ̀ ọmọ tó pé ẹ̀jẹ̀ tí ń jáde yẹn à nípe ní haid àti nípe ní nìfà ṣùgbọ́n ń ṣe láàpè ní dámúfẹ́fẹ́ ẹ̀jẹ̀ ìdọ̀tí lásán ni eléyìí tí ò di obìnrin lọ́nà láti yí láti pé kó ṣe mára kó máa ṣe mára kó sì máa ṣe lọ kò sì di lọ́nà láti ṣe Ramadan ilé ìjẹ́bù tó ṣe jẹ́ obìnrin tí ń ṣe alẹ́ ṣe hàn bọ́ tẹ́jà rẹ̀ ń jáde lára rẹ̀ yọ́ọ́ máa ṣe sọ̀rọ̀ àti yóò máa gba Ramadan ó lè ṣe al-i'tikaf ó lè gbé al-Qur'an ó lè ka al-Qur'an ọkọ rẹ̀ lè súnmọ́ ó lè ṣe tawaf gbogbo nǹkan tó tọ́ kéèyàn ṣe lábẹ́ òfin ẹ̀sìn Islam nínú ìjọsìn kò náà lẹ́tọ̀ọ́ kó ṣe torí kò síyàtọ̀ láàrin rẹ̀ àtàwọn míì ju pé àárẹ̀ kan ṣe táǹkò ní al lọ yóò kàn máa ṣe ìmára yóò máa tábà dáadáa yóò sì jẹ́ ẹni tó ṣe pé ó ń ṣe àlùwàlá fún sọ̀láàtì kọ̀ọ̀kan. عائشة رضي الله عنها يلا وما بعد دوار ورقانة فاطمة بنت أبي حبيش رضي الله عنها وبيا نبي محمد صلى الله عليه وسلم ليلي أني إني استحاض فلا أطهر جزم في إجارة من جاد لرم إلي في مامو كم من جنت وهني أفأدعو أفأدع الصلاة إذا كان صلاة تبيه nítorí pé ẹ̀jẹ̀ rẹ̀ máa jáde lára mi eléyìí tí fún mi láǹfààní láti wà ní màrà faqala la anábì ní rárá o inna dhalika irqun ẹ̀jẹ̀ tí ń jáde lára rẹ̀ ẹ̀jẹ̀ sàkánni tó wà nítòsí nínú àpò òbí kìí ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù tí máa jáde látara asan tó wà ní sàlẹ̀sàlẹ̀ àpò òbí walakin da'i as-salata qadra al-ayyam allati kunti tahya bayna fiha ọ máa pa sọ láti tì lóde ìwọn ẹyẹ ọjọ́ tó fi máa ṣe nǹkan sùn tẹ́lẹ̀ kó tó di páàrẹ ìdè fún màwẹtẹsílẹ tí ọjọ́ ń bá ti pé lẹ́yìn rẹ̀ wá lọ wẹ̀ wọ́n sọ pé kọ́ máa fi sọ láti muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá. mo rò pé àdéhìí ó jẹ́rìí fún àwọn àlàyé tá a ti ṣe nípa oríṣi ọ̀nà mẹ́rin tá a lè pín àwọn obìnrin tí ń ṣe nǹkan tí ẹ̀jẹ̀ ìṣèhábọ̀ jáde lára àwọn ẹ̀jẹ̀ rẹ̀ tá a lè pín wọn sí. kò tí ń sọ́kúrò fún ọkùnrin tí jánábà ń bẹ lára rẹ̀ àbọ̀bìnrin tí jánábà ń bẹ lára rẹ̀ láti kí alukur'an lópin ìgbà bá ti fún wọn ní gbé alukur'an lọ́wọ́ alukur'an ti ń bẹ lórí wọn ni wọ́n fẹ́ kí kò sí ń tó burúkú ọ̀kẹ́. nítorí pé innal mu'mina la yanjus mu'mini jẹ́ ẹ̀gbìn wọ́n lè kí ìtọ́wà lórí wọn ṣùgbọ́n wọn ò ní gbé lọ́wọ́ wọn ò ní gbé lọ́wọ́. bákan náà lóbìnrin tó ń sẹ̀ ń pọ̀ sùn àbọ̀bìnrin tó ṣe fẹ́ ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ àwọn náà wọ́n lè kí alukur'an eléyìí ti ń bẹ lórí wọn nígbà tí wọ́n ṣe nǹkan sùn àbí ìgbà tí ẹ̀jẹ̀ ìbí máa ń jáde lára wọn bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáa jù ní kí wọ́n ṣe sùúrù dìgbà tí ẹ̀jẹ̀ ìbá dá eléyìí tọ́ dáa jù nù. ṣùgbọ́n tí wọ́n ti wọ́n kí ìtọ́ wà lórí wọn tí wọ́n ní gbé alukurani lọ́wọ́ kò sí tó burú bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáa jù òní kọ́ má sí bẹ́ẹ̀ títí tí ẹ̀jẹ̀ yìí tí ó fi dá. wáyé o ó ṣe é ṣe kóbìnrin eléyìí tí wọ́n fẹ́ ṣe ní hall kan wọ́n á ń bùkátà kọjá ikú obìnrin yóò gbé tíra lọ tíra tó sì fẹ́ gbé lọ tíra tó sèr ni àbí tíra sọ́k àbí tíra tawhid a sì ti mọ̀ ike sàtà tíra nínú àwọn tíra ẹ̀sìn Islam òun náà ni wọ́n kàn wà lásán tí wọ́n ní kọ àwọn ayé alukur'an sí tí wọ́n ní kọ àwọn àdéhà nabi Muhammad sallallahu alayhi wa sallam sí tẹ́lẹ̀ wa báwo láti àṣe obìnrin ní sìnsìn kan sùn yìí obìnrin ìlẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ à ń kàkí o tọ́mọ́nìkà kéle kí o a sì fẹ́ gbé kíra tẹ̀sírì lọ́wọ́ ayé alukurani nínú rẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí ẹ̀sìn ẹni tí máa ń sìn kún sọ ọmọ ìgbà alukurani lọ a fẹ́ gbé kíra fíkìw lọ́wọ́ àwọn ayé alukurani nínú rẹ̀ rẹpẹtẹ àwọn àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa nínú rẹ̀ púpọ̀ kó láti àti kò sí ntọ́gbóró gómìnà kó gbé kíra kan eléyìí tó pọ̀ láyé alukurani nínú báyà àwọn kíra tẹ̀sírì tí ń sọ nípa alifak kò sí ní tó burú mbẹ lópin ìgbà tó bá ti pé ńgbà tó ń bá gbé lọ́wọ́ àníyàn tí ọjà sí pé ìwọ Ọlọ́run Al-Qur'ani kọ́ ni mo gbé lọ́wọ́ tíra tafsiri mo gbé lọ́wọ́ Al-Qur'ani kọ́ ni mo gbé lọ́wọ́ tíra fiqh kọ́ ni mo gbé lọ́wọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ kíkẹ́ Al-Qur'ani fún obìnrin tí ń sìn kó sùn. a yìí pé ọ̀pọ̀lọpọ̀ tó jù nínú àwọn olùmọ̀ṣẹ́ríyà àwọn ọ̀farama rárá wọ́n ní obìnrin tí máa ń sin nǹkan sùn kó ṣe sùúrù fún kíkẹ́ alukur'an títí tí nǹkan sùn rẹ̀ tí ó fi dá nígbà tí nǹkan sùn rẹ̀ bá dá tó bá wẹ̀ kò burúkọ máa ké. ìmáàmù wa Malik rahimahullah òun ló ṣe ìgbàláyè fún àwọn obìnrin bẹ́ẹ̀ láti rí i pé wọ́n lè kí alukur'an èyí tí bá ń bẹ lórí wọn áyà kan àbáyà méjì pàápàá jùlọ láti fi wá sùn pàápàá jùlọ láti fi wá sùn. ọ̀rọ̀ tí ìmáàmù malik sọ àbáwọn malikiya yìí iná ní ọ̀pọ̀lọpọ̀ èyí wọ́n gùn lè tí wọ́n sáta bẹ̀rẹ̀ nínú àwọn ààfọ̀ òde èwò yìí táwọn ti ń sọ wípé kò sí ní tó burú kóbìnrin tó ṣe pé ń sin nǹkan sùn àbí ń sin nìfàs kó kí alukur'an ti máa ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ti sílẹ̀kùn yẹn fẹ̀ ju bí malik ti àwọn ti fi ìfẹ̀jú bí malik ti ṣe sí lọ nítorí pé obìnrin náà ti jẹ́ mọ̀álìmà tó ń kọ́ àwọn ọmọ ní madarisu tahfidh báwọn ilé ẹ̀kọ́ tán ti ń kọ́ ọmọ bá ti ha alukur'an òun náà ti dẹ̀ jẹ́ talibatun fi madrasa tahfidh òun náà lè jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ tó ti ń kọ́ ọmọ bí ó ṣe hàl so àtìmọ̀ pé tí wọ́n kéde yọ pọ̀ rẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí pé bóyá tó tún bá ń ṣe nǹkan so tó níṣẹ́ làwọn ń wò wípé tó bá fi nǹkan wé ọwọ́ rẹ̀ ó ti kúrò lábẹ́ kó gbé alukur'an ó ti kúrò lábẹ́ kó gbé alukur'an gẹ́gẹ́ bí àti ṣe ń sọ̀rọ̀ fífọwọ́ kan abẹ́ tá a sọ pé jálù àlà àní fífọwọ́ kan abẹ́ tó jálù àlà ọgbọ́dọ̀ jẹ́ ń tọ́ wáyé lọ́nà tó ṣe pé awọ ọwọ́ yóò kan abẹ́ tọ́ba tí wàá kàrà wọn bẹ́ẹ̀ á sọ fún lágbájá ti fọwọ́ kan bẹ́ẹ̀ rẹ̀ àlùwàlá rẹ̀ bàjẹ́. bi khilafi ma idha kana al-massu min wara'i ha'ilin yàtọ̀ sí kọjá pé fífọwọ́ kan bẹ́ẹ̀ yẹn ń sọ lọ́wọ́ ayé gbà ẹ̀yìn aṣọ kan kọjá tó bẹ́ẹ̀ aṣọ aṣọ sọ́wọ́ àbáṣọ bẹ́ẹ̀ nídìí wa aṣọ wọn tí wọ́n bá ti fi nǹkan wí ọwọ́ bí aláìgbé alukurani náà lọ́jọ́ nítorí pé kò fọwọ́ gbé ìgbà tí òsì ti fọwọ́ gbé yẹn àti sọ ikú gbé alukurani kò ṣeé ṣe. kò sí tàbí ṣùgbọ́n wípé ntí bá ń sú wa lójú tí ń fa ìròyìn ròyìn kájínà sí òun ló pé ju káwá rọ́ọ̀lù lọ ètò ìfini lọ́kànbalẹ̀ ń bẹ̀ yẹn òun náà ní pé kóbìnrin kan máa gbé alukurani alukurani ní sangiliti rẹ̀ kóbìnrin kó sì má gbé nígbà tẹ́jọ́ ìbí máa ń jáde lára rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé jánábà ń bẹ lára tiẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé jánábà ń bẹ lára rẹ̀ tọ́ tó lè bá yé wa ọ̀rọ̀ obìnrin tí ń sìn kó sùn wọ mọ́ṣáláṣí tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ òun náà kò sọ̀rọ̀ mbẹ́ nítorí pé ọlọ́run ní wala junuban illa abiri sabilin hatta taghtasilu ọlọ́run ọgbà ẹni jánábà ń bẹ lára rẹ̀ kó wọnú mọ́ṣáláṣí jókòó nínú rẹ̀ àyàfi tó bá jẹ́ pọ́ fẹ́ gba mọ́sálásí sọdá sódì kejì báwo wá ní tọ́lọ̀ ọba ọba gbà fẹ́ni tó ní jánábà lára bóòlù sì wá lè ṣe sí fẹ́ni tí hayo àbí nífàsì ń bẹ lára òun náà ní tọ́ kò ní tọ́ ẹ̀rí ìtì tó yàtọ̀ sáwọn àdéhùn míì tó ṣe é pé wọ́n wá lórí pópinrin tí ń sìn kó sùkọ̀ gbọ́dọ̀ wọn mọ́sálásí ìnílá òbí ìfọ̀lùmẹ́sìdá lè ha ẹ̀dọ̀dẹ́ ń gbà pé pópinrin tí ń kó o jókòó sínú mọ́ṣáláṣí irú àwọn àdìsí báyìí àtàwọn míì tó lẹ lílẹ tí wọn kò pé kò sẹ́rí mi tọkọ dínà kóbìnrin tí ń sìn kó so jókòó sínú mọ́ṣáláṣí nítorí pé pàápàá jù àti màá nínú òfin ṣẹ̀ríà pé ádámù dalilin mu'ayyanin la yastalzimu ádámù madlulin mu'ayyan eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi ń lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kan ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha allah wa rahmatulah wa barakatu.